ฝั่งนี้ก็เหลือเชื่อด้วยพอพอเลยราคาเลยพอเสียไม่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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى لينك يتوقف الله فشي الصلاة هو النبي محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا قدوا على النبي أتي الله صحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí tí ó fi máa ti ẹgbẹ́ ìgbéǹde al-qiyama. Mo kí gbogbo wa níkàlẹ̀ lábẹ́ orúkọ àti ọ̀mbrẹ́là Al-Nabawiyatu Islamic Center. Al-Nabawiyatu Islamic Center ní Papua, Mọ̀wé, Ogun State. Tí a ṣàgbékalẹ̀ ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ń bẹ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. أنزله الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله اللهم شاهد جوجا لكل بارش بوا gbogbo oníkálukú wa náà tí àwọn ń kópa ní abẹ́ orúkọ àjàbáwíyá Islamic Center ọ̀sẹ̀ tó ti wá rí lára mọ́ṣáláṣí wa náà ó dàbí tí mọ́ṣáláṣí tó ń kó ìlú wa jẹ́ rí ọlọ́run ṣàkàlùkù wa náà lẹ́sùn lórí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń jẹ́ láàrin wa ọlọ́ba aṣẹ́lẹ̀ tó dáadáa fún mi gbogbo àwa náà tá jẹ́ ọ̀dọ́ láàrin àrìnàbàwíyá Islamic Center ọlọ́run ṣàlẹ̀ tó dáadáa fún gbogbo wa náà ìgbìyànjú táwa náà ní ṣe ọ̀nà àlàáṣe nítorí ẹ̀sìn ọlọ́run àwa bẹ̀rẹ̀ kó mọ́ṣá gbàgbé ẹ̀bí ìyá kó gbà lọ́ṣẹ̀ lọ́wọ́ wa ọlọ́jọ́ jáde kó mọ́ṣá àlùwà láyà kó mọ́ ní wọn àwọn iṣẹ́ oríṣàlékún dáadáa fún un. àrítorí àkókò ọjọ́ wọn lọ jùmọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ tí wọ́n ní àwa gbé ẹ̀wò náà ní kí ó ní ṣe pẹ̀lú oṣù rọ̀mọ̀bọ́n ìpè ṣáhàrù rọ̀mọ̀bọ́n ṣáhàrù ìlà ìbàdàn. èyí oṣù tá a máa ń fi ìjọsìn ọlọ́run tá a máa ń ṣe bẹ́ẹ̀. tó ọ̀rọ̀ náà lámà wá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ìṣètò ọlọ́run tí ìṣètò anábì sọ̀rọ̀ máa bọ̀ àríwò sọ̀rọ̀ tí ọlọ́jọ́ dàbí lọ́mọdé tẹnu wá jáde. ọ̀rọ̀ ìfẹ́ inú adáwò ló fún gbogbo àgbà àbámá ní wá báyà sọ̀rọ̀ ìnáwó sọ̀fẹ́ lọ́dà kọjá قال رسوله قال سبحانه هو إمام وادي أيه اللهم صل وسلم إلى ذلك nípa àlàáfíà nínú ìpínwó nínú ìṣàn nínú ara nínú ẹ̀jẹ̀ ọlọ́mọ́sàlọ́wà sí fún wọn ọba tó wá tí wọ́n ní aṣíwájú láàyè yìí ọlọ́dákùnmọ́sọ wọn dé ìrìn láìláì àlékún ìmà àlékún dúró tó dé lórí tọ̀tẹ́ àti lórí ṣúnà àtàwọn àti wọn ọlọ́mọ́sà sí fún wọn oṣù ọ̀mọ̀bá oṣù ìjọsẹ̀ ni àkọlẹ́ta ni àwọn agbéyẹ̀wò rẹ̀. bóun la ṣe mọ̀ bẹ́ẹ̀ èyí ṣe tó fi rí tó fi wá ti pé ká máa gbé ìyẹ̀wò báyìí. ìtọ́jú orí náà ni pé ìta bá lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n ṣíwájú wa. àwọn ẹni rẹ̀ àná látòrí àga wa àgbà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí fi gbórí àwọn ọmọ kí ó àwọn sàárẹ́ annabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀mìrì àná tí fi gbórí àwọn àtàbíhùn tí fi gbórí àwọn ọmọ kí wọn ní àwọn àtìbá tàbíhìn tí fi kọ́ àwọn àdínmọ̀tún àrùbà àtàwọn ní ìbẹ̀ẹ̀bẹ̀ẹ̀ àwọn tí a rí látọ́gbọ̀ wọ́n já mọ̀ sí ṣàhàrù Ramadan ṣàhàrù ìbàdà tẹ́ta ń pè lóṣù Ramadan ìlú tọ́ kìí ṣòfèrè pa oṣù táà máa ń ṣe ìjọsẹ̀ fún Ọlọ́run lóṣù Ramadan Ramadan náà rí tí wọ́n bọ̀ èyí Allahumma Ramadan náà ló ń pa wà láyé ogun tó kù níṣe ẹ̀rí pé ọjọ́ lókùn táà káà

Oríṣẹ́ rí dábẹ́ ìpàtà ń sọ̀rọ̀ parẹ̀ yìí, aláì ojú orí eré wa lóṣù, ọlọ́mọṣà jí ó rọ̀lé wa lórí. Ìpàdẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa, òun náà ní káà náà pàdẹ̀mọ́ lọ́wọ́ yìí. Tọ́bá ń bí kálukú wa léṣe ní pé ìjà ń pàdẹ̀mọ́ ní Ramadan, àwọn pàdẹ̀mọ́ lóòótọ́. Ó dá àwọn pàdẹ̀mọ́. Àbẹ́ ìlú pọ̀ inú wa jẹ́ mọ́ fún pàdẹ̀mọ́ tà ń pàdẹ̀mọ́. Oúnjẹ wo làwọn jẹ́ sáàrì. Ẹ̀rí láti ẹ̀wọ̀ amẹ́ríkì ìdáwà ara báyìí àbú ẹjọ́ ara 5 kg tí láti ìgbóhùsì tó àkọlé tó wá o 10 kg ẹjọ́ ara o olùgbọ́wù láwọn arú báyìí ẹjọ́ ara lásán àìwẹ́ mẹ́jọ àti lásán ọmọdánà ọdún yìí ẹjọ́ ara tó ti gbogbo gidi àmàlé gbogbo bí ṣúgà pọ̀nú ẹ ẹjọ́ jẹ tó ní tọlọ́gẹ̀dẹ̀ ẹjọ́ ẹjọ́ akáṣọ́ gẹ̀gẹ̀ gbogbo ẹjọ́ sì lọ lébùbọ́ lámàpọ̀ á padà á ṣàlàyé rẹ̀ fúnra wa ní ṣàkóso. Gbogbo ẹgbẹ́ ṣe pé èyí tí wá ìpalẹ̀mọ́ tí ẹ̀ fún ọ̀bọ̀bọ̀ omi kí ni ó wọnú ẹ̀ nípa. Èrè ọ̀nà lè wò gbogbo ẹgbẹ́ ṣe pé pàdẹ̀mọ́ tó ń pàdẹ̀mọ́ sí lọ́mọdánà sí pọ̀ yìí ni pé kí la fẹ́ jẹ Èrè rẹ̀ náà nínú irú ìpalẹ̀mọ́ bẹ́ẹ̀ náà ni pé in tí ó fún jẹ ìyà nígbẹ̀ẹ́. Ìgbẹ́lẹ̀ ló jẹ́ àìyẹ́kọ́ ni nígbà bá jẹ́ ọjọ́ ayé tán kí lápadà bí ṣe àbíyàgbẹ́gbẹ́ ìhàn ẹni wá ṣe pé tó ń palẹ̀ wọ́n tí ramadana ti ẹ̀ṣẹ́ pé irúkínú fẹ́ jẹnu ramadana irúkínú fẹ́ múnú ramadana ń palẹ̀ mọ́ tó ìgbẹ́ òòrùn fẹ́ yẹ ká ní òun náà lè pé ṣáhàrùn Ramadan ṣáhàrùn ní àìbàdà ní òmìnkú sákọlẹ̀ ìpọ̀ oṣù Ramadan oṣù ìjọsìn tó bá ti wá jẹ́ ojú ìjọsìn pé oṣù yìí ìjọsìn láti máa ń ṣe kí ló yẹ kó jẹ́ ìpalẹ̀ mọ́ ìpè àti ìlú tá a fẹ́ ó lè sọ́ra aṣọ àjí aṣọ lọ́jọ́ nínú pẹ̀lú is not taken táà bá tètè palẹ̀ mọ́dé ọmọ náà sì wá ó sì lọ́mọ lọ́wọ́ ẹ̀lú yóò sì pèrè rẹ̀ kọ́ mọ́sí ní àdúgbò orí ramadana ọlọ́mọ́sàdẹ́kàwọ̀ sí ìrírí ramadana ọlọ́mọ́sàdẹ́kàwọ̀ jẹ́ ní létí jẹ́ àkọ́kọ́ wá nítorí ìjàfihàn ọlọ́run ti á lè jẹ́ kó máa lọ báyìí sí ìwádìí àbáǹdì tó ṣe lórí. Àkọ́kọ́ ẹgbẹ́ ń gbé báyìí. Ìta fi máa bí oṣù Rọ̀mọ̀dọ́ọ̀nù ló ṣe tó ìdí ó dàbí tó ní ìgbàta àwọn ìṣètò Rọ̀mọ̀dọ́ọ̀nù. Ẹja fẹ́ ìlátọ̀tọ̀ ọ̀tá wa Adébíwá Muhammad sọ̀rọ̀ náà. Wọ́n láti láti ìjọba ń gbà sí Rọ̀mọ̀dọ́ọ̀nù bá dé gbogbo kan nínú ìgbésí ayé àtẹ̀lé ìmọ̀ yàtọ̀. Ìjọsìn àtẹ̀lé ìmọ̀ yàtọ̀. Náfílà rẹ̀ mọ̀ yàtọ̀. Kódà wàkáàdà àjùwọ̀dà máa yẹ kú ìnà pẹ̀lú ìmọ̀ṣàlá. Ànábì tó máa ń tọrẹ yàtọ̀. Kí ń tà ìnábì tó wá máa ń kéré Rọ̀mọ̀bá náà ní tó máa yàtọ̀ gbogbo ojoojúmọ́ ibi ìbẹ̀rí wọ́n wà pẹ̀lá ìnábi tí wọ́n jọ mọ́ bí àlùkò áníyẹ̀wò láàrin ara ó ní ìtumọ̀ ànábi ń júwe fún wa jẹ́ pé ó ti yẹ pé ọgbọ̀dá náà rí lọ́dọ̀ wa gbogbo ọ̀rọ̀ tí mo wá jẹ́ sọ bọ́ ìgbẹ́ pẹ̀lú gbọ́nà foundation rẹ̀ mo ti lálẹ̀ àìlẹ́rì àtàwọn ọmọ kéwú lọ́mọ kéwú ànábì àwọn ọmọ lẹ́yìn lẹ́yìn tó tún kí lọ́dọ̀ àwọn tó kí lọ́dọ̀ ànábì a wà rí pé ha múlà wá wá tààlà wá fẹ́ kí wá jọ múlà wá kí wá wọ́n lé àbúrò ọyọ́rọ̀ ọba tó wà jáde ẹjọ́ ti gba ìsìláàmù lọ́wọ́ àtẹ́bí sọ̀rọ̀ àtọ́lá tàbí òun ò ti lókú ni ò ti lókù gbogbo ọgbà tí wọ́n jẹ̀bẹ̀ lágbàbí yóò mọ̀ kí lọ́gbà àtẹ́bí àtẹ́bí tó wá kan lẹ́tọ́ lè ṣàdúrà tó tóbi yóò sì kà jù ọ. àmì ẹ má palẹ̀ mọ́ abẹ́rẹ́ ìgbìmọ̀ lẹ́yìn ìyàwó tó ẹ̀wá tó ẹ̀wá tó àbúrò rẹ̀ lọ́bà rọrí ọwọ́ ta'ala àì wọ́n ní gbogbo dọ́ta bá ti wá wọ́n ní oṣù rọmọbọ́n ẹgbọ́ káwà lè bọ̀ kí sáwà náà parẹ̀ mọ́ ilé wọ́n ní kéṣe ta bá ti wọ́n ní rọmọbọ́n bá ìgbé àbúrò rẹ̀ yóò wá kó gbogbo àwọn ọmọ tí rẹ̀ tó léṣe ibi tó àwọn ọmọ ó dìbò nínú mọ́sálásí mọ́sálásí lókù tí wọ́n mọ́ ń pé sílábàtà e. ìgbà ìmọ̀ bí yájá máa ti ìgbàgbọ́ yọ ìgbìyàn rẹ̀. mọ́ra ló kú sí ọmọ ẹgbẹ́ yìí nínú mọ́sálásí àbúrò orí lọ́ta bá bí ọmọ ọ̀tà ara àánú ibi tí wọ́n máa gbé nù. aláwọ̀ àtàwà jẹ́rìí àlọ́wà kò rí ọ pé tó làbọ̀ wá kókò nílé wá kó lọ mọ́sálásí ó ní نطهر ثيابنا كلا غير نطهر ثيابنا آه àdúgbò ìdámá ní tí ó bá rẹ̀ wá jẹ́ tí ó bá ṣe ìgbàwẹ̀ jẹ́ tí ó kó ìyẹ́ ń bá rẹ̀ wá ló pọ̀ gbòrò ṣe yá àmàdà a máa fọ àwẹ̀ wa mọ́ torí wà ní mọ́ṣáláṣí wa a máa ṣàdúrà gbogbo orí tí wọ́n ń wọ́n láwẹ̀ máyàn lọ́wọ́ kò ní wọ́n láwẹ̀ jù wá. Tàlá ní wọ́n ṣe bá ìjọba àbí orí ìrọ̀ta orí ọlá fúta ààrẹ. Káàbù ìrọ̀ta bá wọ́n àdúgbò ti dọ̀tí, ìgboro dáamá, kí kí àní kí ló yẹ káwà ó ṣe tẹ́lú àwọn ẹ̀ká kó lápọ̀ bá gbé mọ́sálásí wà nílẹ̀ gan ó yẹ ká lọ yẹ kó mọ́sálásí ní ìṣinú gbó kan káwà kó ra wá lọ́bẹ̀ ìrámọ́ lórí gbẹ̀rẹ̀ lọ láti kí ó gbé àfẹ́kẹ́ ìrẹ́kú bá wọn wà jẹ́ ilé alúwalé ti wá tẹ́lú ní inú mọ́sálásí gẹ̀ẹ́rẹ̀ ìbàjẹ́ wọ́n sì ń gbé wá polówó kàwá mọ́bẹ̀ ẹnu lọ mọ́sálásí ọ̀dọ̀ ti wá Olùdígbà padà wá nínú mọ́sálásí mọ́ oúnjẹ tí ó ń láàánú mọ́sálásí àkọ́kọ́. Ayímọ́yé ìgbà níwọ̀n táwọn ilé ìgbóga ìpínlẹ̀ wá aṣọ tẹ ìwọ̀n mọ́sálásí aṣọ ìgbéwọ̀. Ìrí ìrọ́lọ́mọdé ó sì wá sọ kùn bí apá báyìí. Gbogbo báyà ọkùnrin, gbogbo ẹ̀yìn, gbogbo ẹ̀yìn, ó pa gbogbo ẹ̀ tán ó sì ń gbé bọ̀. Wọ́n náà ló bọ̀ kan ní wàṣọ ní kíjà á sí láàrín kí ó ọ̀nà wájì òjò náà àwọn ẹni rí náà wọ́n ti mọ́ ní òkúrọ̀ ẹ̀dàkùn rẹ̀ ní pé gbogbo ọmọdọ́nà tí wọ́n jíná bí ṣe alẹ́ríkà àdá tó tó bá ti wà ní mọ́sálásí àwọn tí ó lè mẹ́gbẹ́yàwó bẹ̀rẹ̀ bí ò bá jẹ́ pé yóò mọ̀ ìṣẹ̀dàṣì ọlọ́run bí o bọ́ ṣàtìkáàrù lọ́wọ́ yóò jẹ́ pé ìṣàdúrà bí o bá jẹ́ pé ìṣàdúrà yóò jẹ́ pé ìkàkùn nígbà fáwọn wọnú ìgbésí bí wọ́n ti kàkùn

complete Quran jẹ́mọ́ complete Quran tí a gbé jùlọ ní wíjọ rẹ̀ jẹ́ yóò sì wọ́n bẹ́ẹ̀ mùsùn jẹ́ yóò bá Quran ní jẹ́ Ẹlùmí ìtún bẹ̀rẹ̀ àríwá bí ẹjọ́ fún ìṣúná tó ẹjọ́ bá fi sọ́rì wọ́n ẹ̀rọ ọ̀rọ̀ ṣàlá náà ní ẹ̀ akéèké wọn náà kéèkéèkéèké ọ̀rọ̀ ìjọsìn ní kí ń ṣòro tí a kìí tí ń ṣòro kí atẹ́gùn òṣòro kí o. Àwọn wákàtà jẹ́ wọ́n dánlẹ̀ ló bá ìlànà ẹlàkànlọ ìbá wa padà ẹgbọ́n kí Bẹ́ẹ̀ ọba jẹ́ ni tó nìkan ṣe tó wù ú tọkọtọrọ sí àdímọ́fẹ́ kéhù tó bá ilé tí rẹ̀ lẹ̀ fún oṣù kan mo fẹ́ fún tùkẹ́ ìkẹ́kọ̀ọ́ nílà tí ń máa rùkú áìlèká pẹ̀lú òkú lọ́dọ̀ náà tẹ́ni lè bá rẹ́dí àti mọ̀rùn tí láká ifì múgbó tí ẹkọ́ mú pẹ̀lú òkú ọlọ́ yóò dáríkù rárí àwùjẹ́ pẹ̀lú òkú lọ́dọ̀ náà ó ní wọ́n tí wọ́n sáré gbẹ́ fún gbúrúgbúrú àmá àti ẹ̀jẹ̀ náà ni ogun owó àyí náà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà láti máa kàdé ẹ̀kan náà kàdé ẹ̀jẹ̀ náà àwọn kọ́ ni wà wà wà má ń ná bá ti gbé náà ojú wa tó fi jẹmọ́ àmúlànlọ́gbọ̀lá ń bọ̀ tàbí tí gbogbo bí a tí èyí kò ní pé àwọn ẹni rí àná tí rọmọ̀bọ́nù bá ti dé oṣù kí lọ rí bàwà dáadáa oṣù Al-Qur'an ni oṣù ìbádà ní ọ̀kanú ṣùfíàrù sọ́rí ọ̀fíwọ̀pọ̀lọ́ wọ́n ni ìdàdá ìbádà gbogbo ọjọ́ ṣọ́gbù náà mọ́ ṣe yóò wá pa gbogbo ẹ̀sì wọ ápùwàlà ọ̀nà àkìrán àti ìkọ̀ à yóò wá gbájúwọ́jú kààlọ́kọ̀ à ìtumọ̀ rẹ̀ ni pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an ṣe ilé ìpalẹ̀mọ́ tèmi náà. oṣù Ramadan oṣù ìjọsìn ni ohun kò ṣeré mẹ́ òfí eré kò yẹ ká ṣe eré kò yẹ ká fàyẹ̀ lẹ̀dẹ́rẹ́ àwọn pẹ̀lú bá mọ̀lù kò rárí ké wá màkè lọ́sàn-án màkè lóru ìṣèwà Muhammad ibn Ismail fi al-Bukhari tó gbá wọn tọ́lá ti Imam al-Bukhari rahimah Allah ta'ala an ni kana yakhtimu fi Ramadan fi nahari kulla yawmin khatma kulla yawmin khatma wọ́n ní al-Qur'ani èwò tí ìmọ̀ Bukhari máa ń kà ní gbogbo ojúmọ́ ní Ramadan ọ̀sán kọ̀ọ̀kan ọ̀sán kọ̀ọ̀kan ọ̀sán kọ̀ọ̀kan olùdí Al-Qur'an àrùkàrí wàyẹ̀ kú mọ̀ bá àdàtàrà orí ìṣèkólù àtàlárù nàyálẹ̀ ní kọ́tùmọ̀ wọ́n bá tún wá kí tààrà orí ìtàn ìmọ̀ Bukhari tí wọ́n fẹ́ yẹn tí wọ́n bá tí wọ́n tún tààrọ ní ẹ̀sùtán ìmọ́bù kọ́ yíò tún wá mọ́ ẹ̀yẹ nọ́bílà àtàdáyẹn nọ́bílà tí wọ́n yẹ̀ yẹn yóò wá lọ bẹ̀rẹ̀ láti ṣúgbọ́n tó bá kọ́lá láàárín ọjọ́ mẹ́ta mẹ́ta lórí nọ́bílà yóò tún pa lórí ìjàkù amìkà ó sọ̀rọ̀ ìròyìn lá ó di bí ọ̀sán kan kùránì kan tí túnbọ̀ sí pé ní alẹ́ kan nínú rọmọdọ́nà ìdá mẹ́ta kùránì kan ìṣúwọ̀ rẹ̀ ìdájẹta kòránì kan yẹn orí iná sílà ló kùn wá wá tí wọ́n ti fi mọ́ ka ilé kí làwá ń ṣe ọ̀dàtà àti ìwà máa ń tàà ṣe kí la palẹ̀ mọ́ fún ìṣẹ̀rọ̀ mọ̀dánà ló tó pọ̀ yìí ọba gbẹ̀rọ bí ìṣẹ̀rọ̀ mọ̀mọ́rùn bá lò lọ́gbọ̀n ló ti gbò ó ṣáàtò lára lára ó ń kó ilé ìbáyẹ̀ ọgbọ̀n ní nǹkan tó lè tọ́ka sí pé ah, alhamdulillah ọmọdánà tó lọ ó parí àlùkùránì mẹ́wàá ọmọdánà tó lọ ó parí àlùkùránì márùn-ún àrùn ọ̀dánà tó lọ pọ̀dá ìkùnrin lẹ́ta láti ẹni bá bọ́gbọ́ ti tolẹ́ ọ̀dá èmé ìjọdún wá ń bọ̀ yìí kí ni ìpalẹ̀ náà ti ẹ́ church bẹ̀rẹ̀ lọ́dí pọ̀ sí ìwọ̀ náà wọ́n mọ́ sí wà lọ́dún Inú àwọn àdìmọ́gbùn kan níta ní wọ́n ń ṣe ní ilé, táì wọ́n bá ṣàdúrà, wọ́n ti pọ́lọ̀ wọ́n fa àwọn sáàlì jẹ́ ìdàmì ìdáwòsù. Àbí? Tàbí èyí àti ọ̀tà ní ṣàdúrà méjì, tó rárẹ́ kọ́rọ̀ yọ́ sí. Tàbí ìdáwòsù náà, ní ìtàṣe yìí. Àkúrẹ́ àwọn àjọ lọ̀gá nù ìdáwòsù tó tọ́, ọ̀gá ìdáwòsù láwọn àti wá ní ìwádìí ìdáwòsù. Nínú tó àṣe yìí, tá a ṣe yìí, tá a kájú mọ́jọ ni Òṣùgbà àgbà ó